ọ̀pọ̀lọpọ̀ tó ń pè láàfáà lórí náà ní àwọn tó ń pa idán kí ẹ máa pa ìpidán wọ́n rò pé ayé ọfá àáfáà tó ni tó pé ìpidán wọn pé ó ti kó nu agbo Islam ilé ìlànà ayé tábà sí fún wa lọ́wọ́ tó wọ́n agbé bọ́rọ̀ àkàmọ́ wáyé báyìí bàbá rẹ̀ ìgbà kọ́ wáyé báyìí bàbá rẹ̀ farama àwọn ẹ̀dá lọ́rùn lè bá àwọn tó ní ẹ mọ́kùnrin fún bàbá yín mọ́kùnrin fún màmá yín wọ́n yẹn practically bàbá yẹn náà fọmọ yẹn sọmọ burúkú àmọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ fún wọn pé à ah, wọ́n ní kẹ́ ra mílíkì fún màmá yín pé ọjà tó fún yín wíwọ́n tó máa pa fún wọn ni lọ́wọ́ àyè máa wáyọ́ wá ni àníkọ́ ká lọ́dọ̀ àwọn afá àtọ́fá ọ̀pọ̀lọpọ̀ wọn òkè dání wọn irọ́ ni wọ́n ń pa bàbá yẹn ọgbà nínú àánú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bàbá yẹn wá travel lọ sílùú wọn wá délé bàbá bàbá yẹn ẹ̀gbọ́n tí wá ní já lọ kí àfà mi ẹ̀gbọ́n tí bàbá yẹn wá ní káwọn lọ kí àfọ̀hún wọ́n wá lọ síbẹ̀ pé àbúrò mi ti ń gbé Kaduna ní ìwọ̀n ẹ̀ làwọn bá kíra dáadáa wọ́n fẹ́ máa lọ ní àfà ní kí wọ́n á fi ṣe lọ́lẹ̀ jù báyìí wọ́n bá fọ́ gbákan báyìí nígbà yọ twenty twenty naira ara gàdá tuntun tuntun gba twenty naira mọ́tàlá tuntun márùn-ún ló bá kó fún ẹ̀gbọ́n ẹ̀ ipe wọ́n fi ṣe àbúrò lálejò tó àbúrò wọn níwọ̀n ló ní owó ló bá gbowó yẹn owó yìí jọ owó tó mú jáde kó lé nígbà tí ó wà kó rẹ̀ owó tó mú jáde kó lé kò sí lápò rẹ̀ mọ́ àjẹ̀nú tí bàbá yẹn ránṣẹ́ kọ̀ọ̀lọ́ jìnnà jìnnà rárá ètò síbẹ̀rẹ̀ lọ sí jí ojú owó mú. ni àbúrò ìbá ní bọ̀dá wọ̀láì owó mi láfáyé fún ọ̀dọ̀ àhábà ah, yunusa ó sì máa kọ̀rọ̀ sójú wa ló fọwọ́ gbàgbà ní wọ̀láì owó mi ó ní jẹ́fì mà ẹja délé bọ́ndù kan lówó yẹn àwò nọ́mbà yìí àwọn nọ́mbà wà láwọ̀ owó yìí àwò pẹ̀lú àwọn tó wà ní báyìí wọ́n bá rí ó láì jẹ́ òun gan ìmọ̀ wátàrí mi kí wọ́n ti kó nìkan ó ti kókó lẹ̀ yìí tí wọ́n ti wá sílẹ̀ yìí gbogbo àwọn àbúrò bọ́ọ̀ yẹn ti di bọ́ọ̀ yọ gbogbo wọn bàbá yẹn máa kó wáyé báyìí òkúlẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn syndicate náà ti gbọ́ pé méjì ni omi ìfọpọlọ ṣeré ni àwọn yahoo yahoo àwọn ìfọpọlọpọlọ ṣeré ni ọpọlọ yóò máa fi omi ìlọ pé àwọn pẹ̀lú àwọn ṣẹ̀yà tí ìníwọ́jọ ní syndicate èyí tí wọ́n ní pẹ̀lú àwọn ṣàyàtì nílé ìkúfùrù ní ẹwà ní mẹ́rin ṣe tó gbọ́n pẹ̀lú ṣètọ́nà ọjọ́ ní àgbẹ̀sàpọ̀ láwọn tó rọ̀ pé wọ́n lè hú òkú ní sàbẹ̀rẹ̀ ground òkú ọmọdé òkú bèjì kankan ọmọ ìràzárì ó di gbogbo eléyìn kúfùrù ní èyí tí wọ́n kàn lọ pọ̀lọ́ eléyìn fíṣkù òun náà rẹ̀ ní ìmọ̀ asọ́ níbi kúfùrù náà ní ó di so gbogbo àwọn nǹkan lọ́wọ́ ti takò lọ́fàdọ́ pé àwọn afúnni àkídà ọlọ́run kó bá a sàn wọ́n lọ́sẹ̀ mọ́ ọ̀rọ̀ kan mọ́ sábà sọ wọ́n ni wọlé òtara ní ìsánu filhawa wọ́n má ṣe alalma ليس بمؤمن فضل أن يكون ولي إن خالف السنة so àwọn afá ní ìfàfi wa pé sí ìrìnkú méjì ìjẹ́ ikú máa ń se sí ní kìtìlá àjẹ̀nà lẹ́yìn kó fòrò ìjẹ́ gbígbà ń lo ìrújú tí ẹ̀ bá ń fòrò àtẹ́gùn ní ìsẹ̀ àwọn lọ ní ìsẹ̀ wá débi goslo ó lẹ̀ pàtàkì mọ́tò tiẹ̀ ó lẹ̀ fóònù àtẹ́gùn agbọ́nrẹ́ bí ríba benue àti ríba lẹ́jà ní àbọ̀ lọ́kọjà omi kò gbójú ọ̀nà àti gbogbo bíríjì ti kún ó lẹ̀ sí mọ́tò tiẹ̀ ó lẹ̀ sáré lọ lórí omi àfáàní lẹ́sẹ̀ bí mọ́ọ̀mí ní kéde mọ̀mí ni ó in khalafa sunna báwo gbèsè ayé ẹ̀wò pàtàkì sunna wọ́n kí lọ́wọ́ olúlu wáyé wọ̀ lọ́lẹ̀ kírun nísàmì kẹ́rì à wọ́n bínú tuntun lọ́ọ̀bà wọ́n bínú tuntun lọ́ọ̀bà ọdí èyí à ń gbáwẹ̀ lọ́wọ́ ọ̀hún mú mi wá ní wòlí ni ọ àìlà wòlí yà ọdí èwà àbá ọ̀nà jùmọ̀ òrùn wà ní ìgbàdọ̀ ọjọ́ òrùn yẹn olú ní ara apáni lẹ́sẹ̀ bí mọ́mìnì kìí ṣe mọ́mìnì fàbílà àyíyà ìrìnjẹ́ wòlí ọlọ́ọ̀bá láti pé mọ́mìnì ni nǹkan méjì lọ́pàpọ̀ ló fi jẹ́ wòlí ọlọ́ọ̀bá ọjẹ́ mọ́mìnì ọjẹ́ tàkì الذين آمنوا وكانوا يتقون ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون اللهم لا تعلم الذين آمنوا وجموا مني وكانوا يتقون يتقي أو تو ولا أقوي <clears throat> lẹ́sẹ̀ bí mọ́mìnì ẹ jẹ́ òòrì jẹ́ mọ́mìnì fadlan an yakuna wòlíì débi kó fi jẹ́ wòlíì ọlọ́ọ̀bà sheikh islam tahawi lọ́sọ̀rọ̀ yẹn ó di yẹ wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yẹ wa gbogbo àwọn ẹ̀kọ́ táwọn afáà

أن رسول الله صلى الله عليه وسلم قال اتنبوا سبع موبقات أجنسي أو أنكمج تلكبر بيا قالوا يا رسول الله وما هن أو سابعون يا رسول الله أو مجي كنكمجنا يعني قوله اتنبوا سبع موبقات عن النبي صلى الله عليه وسلم أنسى خلق للخلق النبي صلى الله عليه وسلم أنسى الخلق للخلق ولو داز ما فيه أن رفعون الدنيا إذا تبدأ جسما فجأة مرة كسنت البعثة عليه السلام أنسى وكل شيء يدور الناس في دينهم بجبا كوكو على باني أمي لنكبا يسيري ودنياهم أبين بالي أيري يحذرهم منه إما خلافهم إما سمن كباي إما سمن كباي إما سمن كباي وفي هذا قال إيبي أعزكم اجتنبوا وهي أبلغ من قول اتركوا اجتنبوا الجنسي ولا برادوا الباتي wọ́n ní òtòrókò ẹ̀fìnkàn rẹ̀ ó lè fi nǹkan rẹ̀ kọ́ mọ́ jìnà síbẹ̀ àmá ìtẹ́nibù ẹlẹ́gbà tó bá fílẹ̀ tán ó tó wá jìnà sí ó jẹ ẹ̀jìnà sí ó lágbára dúkẹ́ lọ òtòrókò lẹ́nà ìtẹ́nàbù máa náà ó àǹtẹ̀kónà fi jáànibù wọ̀rí fi jáànibù àkà náà kọ́ wà ní gulọ́ọ̀n kó náà wà ní ọjọ́ wọn máa sí ni àmá gulọ́ọ̀n wọ́n أدرين وهذا يتزم البعض عنها لذي الثلاث كي يجينا سن كعيني واجتنبوا أي أتركوا إباتي بل أشد مجرد الترك أدو لبرا دكين كالبانكاتي أظن الله لأن الإنسان قد يترك شيئا وهو قريب منه وإذا قيل اجتنب

ẹsẹ̀ eléyìí ọ̀yàrá ẹ̀fẹ́dì àṣà kọ́mọ́ pé àwọn ẹsẹ̀ méje pé lẹ́sẹ̀ ńlá ńlá o ó kàn mú yẹn wá àṣà example kìí pé ẹsẹ̀ méje ànábì dákọ̀ àwọn ẹsẹ̀ ńlá méje àwọn ẹsẹ̀ ní ìbẹ̀jọ́ kò sínú ẹ̀ tọ́pẹ́ ẹsẹ̀ ńlá lẹ̀ lòun náà lànà hùnà kàmọ̀ òbí kọ́tù òkùrọ̀ sórí àwọn ẹsẹ̀ mí ìbẹ̀ tó lè kópa àwọn báyà tálẹ́bí ọ̀dà akọ rẹ̀ ولكن النبي لم يحصل احيانا بعض الانواع واجناس عليه السلام اماما ويزنفس ميوا atama irú mi wá láti sọ pé iye bá àwọn bai báyìí báyìí báyìí wọ́n láyé ní ìzáàrí ká di gẹ́rọ mi ni pé kò sẹ́sẹ̀ mi tó lè kópa ọ̀rọ̀ báyìí irú inú àwọn ẹ̀sẹ̀ ńlá méjì àníbi ọ̀dà pọ̀ òkókò wàlúdẹ́ yìí nínú ẹ̀ bẹ́ẹ̀ ni ọ ومن ذلك حديث يروه بقى ما كويك وكوكم ملاون كان يعني حديث السبعة سبعة الذين يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله ويقول أنا عايز أقول عوام مجي كان بيتلهم في سبع بوغي ọjọ́ yóò ní sí bòógì àfi bòógì ọlọ́run ọba ọlọ́run dákọ̀ àwọn méje tẹ́lẹ̀ bá dákọ̀ àwọn méje tẹ́lẹ̀ bá ń ka àwọn méje afábdọ̀ráfẹ̀ ẹ̀bẹ̀ àwọn méje dábìí ni àwọn méje kan bẹ tẹ́lẹ̀ wọn fi sábẹ́ bòógì afáàní kọ̀mọ́ àwọn méje yẹn kọ́ni àdìkà kọ́ni àwọn mí náà wà tó wọn àbẹ̀rẹ̀ gbòógì ó di àwọn mí náà wà tó wọn àbẹ̀rẹ̀ gbòógì àmọ́ níbi dákọ̀ àwọn méje ẹ́ lásìọ̀n lásìọ̀n aṣíwájú tó jẹ́ àádìl tó dúró dédé náà wà wàn náà àwọn méjì tó nífẹ̀ẹ́ àwọn torítọ́lọ́ọ̀bà wọ́n pàdé torítọ́lọ́ọ̀bà wọ́n lè túkà lórítọ́lọ́ọ̀bà ẹni tí ẹni ṣeun ẹni tó sọ ẹ̀mí rẹ̀ fọ́n súnmọ́ sí ẹ̀nàmọ́ bẹ́ẹ̀ni ẹni tí ó ní kóbìnrin gbé tó yá ìlà amásìlìn ilé ìkọlọ ọkọ̀ ìyàwó kọ̀ ẹ̀tí jáde àpé ẹ̀fẹ́ sọ bẹ́ẹ̀ ẹjọ́ àti àlọ́ ọ̀dọ́ ọ̀ṣẹ̀wọ̀n ti bọ́ àwọn ti mẹ́ta máa sọ ọ̀rọ̀ ọ̀lọ́sọ méjì tó àlọ́ mẹ́ta nù ọ̀dọ́ tó bẹ̀rẹ̀ àti àbúná ṣàfi ìbàdàtìlá ọ̀ṣẹ̀wọ̀n mahamad tó àti rí márùn báyà bí tí láti rẹ̀ síkú méjì naam naam ẹni tó ronú náà nìkan tó rẹ̀ ń sunkún pa gbọ́nà ọba sánú mi wọ́n yẹn ń kú lórí ẹsẹ̀ yìí sánú mi ọlọ́run sánú mi fún ẹsẹ̀ méjì mi àá ọ̀kan yókù lọ ọkọ̀ yọ̀kan ẹni tó fọwọ́ tó ṣe tààrà tí ẹwọ́ ṣe sí ma ọwọ́ di ọlọ́kùn sànú àwọn náà fọwọ́ tó ṣe tààrà ọwọ́ sì tó wà ó di ọlọ́ọ̀bà kó sànú ẹ̀rọ kàwà ṣe àwọn míì tó wà fún arábẹ́ bògì tàbí sọ̀rọ̀ bí ju arábẹ́ bògì fún mi pẹ̀lú ohun jà nínú kọ́rọ́ àbí súnà àtàwọn àwọn méjì tàbí ìkàyè kọmọlógún láyé àrífò wọlé ẹjọ́ wọlé láyé àrífò ṣeun ilẹ̀ ṣeun oye anabini innal muttaqina ọlọ́ọ̀bá ló wẹ̀ innal muttaqina fi dhilalin wa uyun gbogbo takí gbogbo bá jẹ́ takí takí jẹ́ fẹ̀gán ọkọ̀tọ́ pẹ̀lú gbogbo bá jẹ́ pé takí ó di yọ wà bẹ̀rẹ̀ bògì ní ẹjọ́ sí bògì àfi bògì ọlọ́ọ̀bá kódà ọlọ́ọ̀ mú ní pé wà bẹ̀rẹ̀ gbàgbọ́ fi dhilalin wa uyun ó ti máa mú oríṣiríṣi omi gbogbo oríṣi omi ọmọ àjẹ́ náà mọ̀ mọ́ ọlọ́jà wà nù wọ́n jọ náà ọlọ́ọ̀bá ó di bẹ́ẹ̀ náà ni méje yìí tí tó lè kó pàrọ̀ báyẹn kọmọ lẹ́sẹ̀ méjì ẹ̀ nìkan ẹ̀sẹ̀ ńlá ní ìtúnbẹ̀ ó di wa ọlọ́mọdé bá wọn kọlù ẹ̀sẹ̀ ńlá náà ọlọ́ọ̀bà ọlọ́wà kọ̀rọ̀ àwọn kan inú ẹ̀ náà lọ mísàlù inú ẹ̀ náà ni sàlásù ńlá ìkọlù mú lọ́wọ́ ìmọ̀lù kìyàmà àwọn mẹ́ta kan tọ́lọ̀ àlébì lọ́wọ́ ní bá wọn sọ́jú mú kìyàmà àwọn mẹ́ta kan bẹ àlébì ní ọlọ́wọ́ ní bá wọn sọ́jú mú kìyàmà bá abdùrọ̀ áfi ẹni tẹ́bù mú lójú lé yín lára kùtùtù àwọn mẹ́ta wo ni àgbàlagbà ó na bẹ́ẹ̀ni àgbàlagbà ó náà ó wà náà tí ọlọ́run bẹ̀ náà ọlọ́run ẹ́ aṣíwájú òpùrọ̀ bẹ́ẹ̀ ni ó òpùrọ̀ ni ọ̀rẹ́ tààtù ni ẹni tí ń wọ́ aṣọ rẹ̀ lẹ̀ mọ́fíṣẹ́lẹ̀ zira àwọ̀ ẹni tí máa wọ́ aṣọ rẹ̀ lẹ̀ wọ́n máa sọ ẹ má jẹ́ kí òtún yín máa ta kókó sí ẹ̀yìn kí ni ẹ̀yìn kiri ni kí ni ẹ̀yìn kiri ni àwọn yẹn máa rògbò àtẹlẹ ah, kí lẹ́yìn sí sọ fún tẹ́lọ̀ rẹ̀ kó ń ran tó wá jẹ́ kó débi kókó sẹ̀ kó má kókó sẹ̀ ó di kí ló ṣe kí ló ṣe ó tún sèwẹ̀ lówó ọ̀sẹ̀ gan-an èyí tó ń tẹ̀mọ́lẹ̀ yẹn yóò lọ sí ju èyí tí yóò tẹ̀mọ́lẹ̀ àlú ẹ̀kọ́ ni ọlọ́run mọ́sá sàánù wa economically o tún sèbò owó mẹ́ọ̀ ètò wọn sábà máa kákò ní ó ní wa ọlọ́run mọ́sá fọ́rọ̀ yìí wa a gé ni a lọ fún tẹ́lọ̀ kó gé ni àbíkáwà náà yọ bírèkì sí àwọn fúlàní làwọn sọ́wọ́ sí wọ́n lọ́dọ̀ yàzù fúlàní style obìnrin aṣọ fúlàní ó ti yá ìjù ní òyìn èyí fúlàní ọ̀dẹ̀ mú máa ń fàmì àwọn fúlàní àbí mi sọ báyìí ni mú máa ń sọ tó bá mi èyí fúlàní wọ́n bá ìtú wà sí tí ó ṣe bí ẹni tí ó di owó tí wọ́n fẹ́ gbà rẹ̀ tí wọ́n kọ́ wani dan fulani ne wa aradu ka kiran su duba na amsa ba alwe ko ne aradu ba na'am ah ese shuru ne maro shi mi kila wani jari هو مثاله وامثال هذا كثير ابي اما قدوا لي اكبر وان هناك وان قلنا دلالة حديث أبي هريرة لفي باب على حصر لكون إمام وقع بأل تبعني بلو تي أبي هريرة يوم أما نيوة بأنتقل بولو معارفة أو دفنك ودي مع بالمعارفة فإنه حصر لأن هذا أعظم القبائل أصبحي نقول معارفة نقول أما يسنن لاني أما يسنن لاني kátólì mẹ́ta ní ọkà ìṣẹ̀lẹ̀ ńlá méjì àwọn ṣe abdulrahman àwọn ẹ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá méjì yẹn à ń bọ̀ abẹ́ àmọ́ kátólì mẹ́ta àti àìmọ́ ìgbà hmm? ẹ̀bọ̀ sísè ṣírk bìlá ṣeun kí n ṣe pẹ̀lú ọlọ́ọ̀bà ìtàwọn èèyàn táwọn èèyàn kàkú lónìí mùsùlùmí ọmọ sọ pé ìṣàbọ̀ bẹ́ẹ̀ kí n pọ̀fọ̀ ní ìsìn tó jẹ́ àgbàlẹ̀ Yorùbá ọlọ́ọ̀bà kó sànù wa kọ́ńkọ́ bá sanbọ̀ ìwúlẹ̀sẹ̀ rẹ̀ tí wọ́n fẹ́ fẹ́ òtọ́ ọ̀rọ̀ tọ́sọ̀ ẹ̀ tó wà ń bẹ̀ púpọ̀ tí wọ́n ń pírísì ilẹ̀ yorùbá ní pàápàá jùlọ wọn náà pé ẹ̀sìn àdáyébá ẹ̀sìn bàbá wa pé gbogbo ẹ̀sìn islam ni ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn àjòjì ni ẹ̀sìn bàbá wa pé ọ̀kan sọ pé ẹ̀rọmìlà bí ẹ̀rọmìlà kan pé ọ̀rọmìlà ni wọ́n rán sílẹ̀ yorùbá jésù wọ́n rán sílẹ̀ ìgbò eh, muhammadu wọ́n rán sílẹ̀ darúbáwá arápàtiwáṣẹ arámúẹsẹ ẹ̀sìn ọba ìwójú ni ọlọ́kọ̀ọ́bà fẹ́lẹ́sẹ̀ ó ní ọ̀rọ̀ ó ní Islam lè ṣàdáyébá ó ní àti Christian àti Muslim gbogbo wa la gbà pé ẹni tó lọ kọ́ dání bàbá gbogbo wa ni Ádámà Ádámà dẹ̀ ní kò sẹ́tìmì tó ṣe ju Islam lọ tó mọ̀ pé ẹ̀sìn tá adáyébá ni ẹ̀sìn Islam ọ̀rọ̀ yẹn ti yá ìjù ó ti yá ìkúpọ̀ wọ́n bá fẹ́ fẹ́ ẹ̀sìn àdáyébá wọ̀ ẹ̀sìn Islam tí gbogbo alágbà pé adamu bàbá wa kò bàbá wa àyẹ̀wò ẹ̀kọ́ ni alábàdà ni mùsùlùmí ni christian ò kílẹ̀ mẹ́rin rí àwọn jésù ò kílẹ̀ rẹ̀ rí àwọn olóòsàn kílẹ̀ mẹ́rin rí àsìlámù ló kílẹ̀ ànábì adam ó di wa aláyé sọ̀tọ̀ sẹ́lẹ̀m wọn mọ́sá fẹ́rẹ̀ yìí wọ́n lọ́ọ̀bà náà adé àti káyọ̀ kabiru ọ̀yá wọ́n yà ń jẹ́rìí gbòòrò wọ́n kí n dẹ́ ọmọ ah ọwà ń bẹ àmọ́ paríparí nù tó yé ń gbá fún kí èèyàn sálógún ojú ogun Islam náà ó di méjì ara ìbínú òbí òsì bẹ ìbínú òbí òsì bẹ afá Abdulrahman àti gbẹ ìjẹfẹ gbà ìbá fi mílẹ̀ kí n máa lọ jẹ́jẹ́ mi àti ìbá fi padà sẹ́yìn ẹjọ́ àpẹ ìbínú kókó wà lè dénú sí bẹ àbẹ́bẹ̀ ó sẹ́bẹ̀ sí kò sí ẹ̀sìn bẹ̀ ni ó ti ẹ̀dá mi lójú kò sí bẹ̀ ni mhm. Abdulatif ẹ́ kí ló ṣe yín náà

wọ́n ti kọ̀wọ́ sọ ẹ̀yà fáàmì kí ẹ máa jẹ́wọ́ ọmọ òrùka kí ẹ máa jẹ́wọ́ òrùka ẹni tí a ń lọ bí òkú ẹni tí a ń lọ bí òkú tẹ́gbẹ́ nínú owó òkú yẹn wọ́n ti dáná oúnjẹ fún yín tẹ́ máa jamala ògúnnákọ̀ kan òkìlì ni máa àti mú lé ju ọ̀dà yẹn mú rọ̀ dágbó ní owó òkú ni ọ̀dà òkèrè kọ̀ọ̀kan ògbóná kọ̀ọ̀kan ni ọgbọ́n bá gbọ̀n báyìí tẹ́ pé owó àwọn ẹbí àwọn ọmọ nǹkan kan ni bídá àwọn jẹ ilé yóò dé bí ẹsẹ̀ ògbóná adágbó ní owó ni ìnàlẹ́dínlẹ̀ yà àkúrà mọ́ wàhálà yẹtí má zulmá tí lọ wínú ìnáma sí bòtò ní ibi ni ó di ọkàn ní kò wò ó só bá mu ó di èyí sí ọ̀rọ̀ yẹn bá mu kí á pé ẹ̀ àti ìsìlẹ̀ owó ìsinádì rẹ̀ tó sálágbára àbí ọ̀lágbára ó di yé wa bó ṣe rí ni ọlọ́mọdé bá di owó ó di mélòó bá wọn di mẹ́fà bí ó pẹ́ ọ̀kan ó ń sọ ẹ́ kátólò nafs kéèyàn pààyàn kéèyàn pààyàn tó ń pààyàn yẹn tó náà sí Islam tó ń pààyàn tó ń dúwàwọ̀ yẹn la anabi ọ̀nà ìpé pé kọ̀sọ̀ pé capital mọ́mìn àbí muslim kọ̀sọ̀ pé kéèyàn pa mọ́mìn kéèyàn pẹ̀mí kọ̀pàyà àwọn tí yé wa láyàláyà kọ̀pàyà o ní ẹjẹ́ máa ń tẹ́wọ̀ lọ sábùjá ní àyàyàn máa jáde bẹ́ẹ̀ ni kí a tó kù sí lẹ́mọ̀ ní aláwọ̀mọ̀ iná náà sàlùkà áfíà fi dúnìyà wọ́n àfẹ́rọ̀ láwọ̀mọ̀ iná náà sàlùkà áfíà fi dúnìyà bàbá àti abẹ́ bá nú àwọn bó wọn ẹgbẹ̀rún ọkọ̀ mọ́tò yìí má bàjẹ́ ni nítorí wọ́n ti bàjẹ́ bẹ́ẹ̀ ẹ̀dára tẹ́tẹ́lẹ́ tá máa dúró kí lójú ọ̀nà láti mẹ́rin kékeré ẹ̀sẹ̀ dùn kí lọ àà ń bo ní kó kí lóko tó kó lábòjá òkú adé Kaduna kọ́ máa قالوا يا kó bí mo ti láàgì kọ́tìrù tó wọ́n lè wòjì ọlọ́wọ́ bá ma húnna wọ́n ma húnna àwọn sẹ méjì wọn ni kánà sọ́hábà radiyallahu anhum àrùsàn náà sí alàlẹ́l àwọn sàábé àrùsàn àwọn oṣù kò kúrò nípa ìmọ̀ àrùsàn náà sí alàlẹ́l wọ́n sọ pé kò sẹ́ni tó nímọ̀ tó wọn torí àfẹ́ àwọn kó mi ń tọ́ fún lẹ́yìn àà yọ́ mọ̀ bá wọn wájú náà ni sáábì kó náà làwọ̀ lónà ni أضيوا رواك ثلاثة وني رضي الله عنهم أهرت الناس على العلم وأن وان سلكوا جنين طائمة والنبي صلى الله عليه وسلم إذا ألقى إليهم شيء مبهما صلى الله عليه وسلم بركة رجوما رجوسي وحسيما مبهما تبقى جديكوكو أضيوا طلبوا تفسيري وتبييني wọ́n jẹ́ ìpàdé bí àlàyé ọ̀rọ̀ yóò yíwa bó lè jẹ́ òun ní fílàní sílẹ̀ wọ́n lá máa حضر أم النبي صلى الله عليه وسلم سبع نوبيقات قالوا nígbà tí wọ́n rà nígbà yẹ sọ́ra fún àwọn nǹkan méjì tó lè kópa àrùn báyìí wọ́n ní wọ́n sọ gbogbo lọ́ba záàríkàlẹ̀ ajẹ́lẹ̀ ayẹ tẹnibó hónà wọ́n bèèrè ní wọ́n lè bá jìnà sí wọn fàkbára ọmọ wa ara ààrẹ ikọ̀ ìdá anna sọ̀hábà rẹ̀bí ọlọ́ àrẹ̀sẹ̀ náà fi alẹ́ lórí kọ́ ìdá ìpínsìpù tó kó kálukú wani tí wọ́n ní sọ̀rọ̀ tábì yìí ò tó lẹ́ láti tẹ̀rọ sàbẹ̀ àmọ́ víù tí a bí yìí víù rẹ̀ víù rẹ̀ tí èsì pé násìkò àdéhìsì ni kò lè tí tí kò lè tí tí tàbí dànù ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yé wa. عرض الناس على العلم لكن ما كانت حكمة في إكفاية كيف جانا بيوكو قوة صفوها أو إنه education من هو يعني كده كنقول child education أبي child center education أنا بلي سأقول اجتنبوا الشرق òsèèr àkìlì rìbá olùsọ́bà yẹn street àmọ́ kílọ̀ fà á tó kọ́ fọ́ọ̀rọ̀ yẹn pamọ́ wọ́n fẹ́ káwọn náà dá sí child centered education fẹ́ kí àwọn tó ń gbẹ́kọ̀ọ́ yẹn káwọn náà dá discussion bá ti ń béèrè béèrè ó di wa ó wà very very important ó di wa inú education àní tó ń ní child centered education kí lecturer kan lórí bọ́ọ̀dù kọ́kọ́ máa sàrẹ́ pẹ́rẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ ó di tó kọ́ máa kọ́ pé kí tọmọ kékeré ni àbí bẹ́ẹ̀ ojúkọ̀ rẹ̀ ti wà àwọn afágbà wọ́n ní learned center education àwọn tí wọ́n lẹ́ni náà káwọn náà dá sí ọdún yẹn káwọn náà dá sí ilé yọkọ̀ máa ti bíi wọ́n lè pè wọ́n lè tún kọ́ṣẹ́ sí ibà yìí fọkàsí dáadáa tó àti ẹni tàwọn lè tún kọ́ṣẹ́ ó ní alìmọ́mù láyé láàmù wà iná má láyò láàmù wà láyé tó lọ́kọ̀ ọmọ àwòlá illa bi idigami ayibe ko ni alaji oni al imam la yalamu wa innama la yulamu wa la yatruku ummu al awlad an tanamu illa bi idigami roki sibe al imam la yalamu ولا يترك الأم الأولاد أن تناموا لا لا لا كيف سلسلي أقول ما تقول من سنة تقول سنة تليانا الإمام لا ينام وإنما لا يلام أحسن إبليم فريشانا نوشي أبي هنا هنا ريري الله سبحانه وتعالى نعم كده ويلو أموني لأربعة نجيلا المصرين الإمام لا ينام وإنما لا يلام ولا يدرك الأم الأولاد أن تناموا إلا بإدغام نعم أهرس الناس يعني على العلم لكن ما كانت الحكمة في إخفاك لفعة لأن النبي صلى الله عليه وسلم لا يخبرهم ترد تعلم في صفوة كقوله إن لله تسعة وتسعين فإسما يقول الله بالله 99 من عاصاها دخل الجنة انت بالي حصلت بمستول هذا يوى الجنة مجرد تبيينها عن النبي صلى الله عليه وسلم في حديث صحيح عاد ريا دي كان تو سنين سواء ام أو نتينا بوكو عليه سو قال قال ولا وقد عاول بعض الناس عن صحيح الحديث سرد الاسماء 99 او مين مين جلاتي سقوي حديث صحيح لي عن صحيحها حديث سرد مو او قلت ولا يصب امو سيدي ولا ينبع وفلا ينبع بل نقل الشيخ الإسلام اتفاق على المعرفة شيخ الإسلام ابن تيمية أم وقلوا أقوى وفا جدي في حديث على أن عن إدعى وسرد إلا يصيح gbogbo àdíkì tó wá túnmí kọ́ lẹ́jìnà yà wá pàṣẹ ìtọ́ta lẹ́jìnà sadaka rahimahullahu bi dalil ikhtilaf kathir fiha shaykh rahimahullahu lọ́kọ́ bá kẹ́ṣẹ́ islam tó kó sí déédéé pẹ̀lú tó wíyìn سلام ورسوم وان قال يا من حاول التصحيح والعدل العديث انت بقى لازم ما دي الله قال ان الثواب عظيم ستتبي من اعصاها دخل الجنه كان تبقى ملتو جوا الجنه فلا يمكن للصحابه ان ان يفوتوا لهم تقول كمان كل واحد اخوة صحابي بقى عايز يشوفوني وبعدين تمام nkọ̀ọ̀kọ̀ ayé àwọn ọba sọ́láyé fún wa ó di wa لكن يجاب عن ذلك لأنه ليس بلازم ألف ها كده يقول فلا يسألون عن تعيينها كل عن يبقى نمو عن يبقى عن يبقى سرعي عن وقع يبفوع عن الاجنائي فدل هذا على أنه قد أينيت من قبل الكل عن يبقى سرعي لا تدورك لكن يجاب عفوا عفوا لشي عن ذلك بأنه ليس بالله ليس لا بيكسفوها ولو عين أول النبي ستقول نبي بس بطبعيني لكانت عن الأسماء تسعة وتسعون معلومة للعالم أشد العلم من الشمس أو يضم لا يبيع أوافا يبوث من قول الله لا نقلت في صحيح أبدا يريد صحيح بها في مسلم وغيرهما بقى من نتبع منها لأن هذا مما تدعو حاجة إليه يعني تلات لكي يوضع تدعو الجنة وتلوح لإفزه يبقى لك ترى ملات حاسري وإنا يتي به يبدك عقل فكيف لا يأتي إلا أن ترق الواهية أو برسوان قا 99 يمسي نتول لنيوان وعلى صورة مختلفة يقع عنها النبي صلى الله عليه وسلم لم يبينها لحكمة البالغة النبي صلى الله عليه وسلم فوا فلان سبحانه قالوا فشما توقع وهي أن يطلب أن ذلك يوا وتحروها في كتاب الله وسنة القود ما بيزات من ترى لعبة النبي صلى الله عليه وسلم أتى يعلم حريص من غير حريص أتى يعلم الحريص على من يسجبك القائمة أتى يسجبك القائمة كما لم يبين النبي صلى الله عليه وسلم ساعة الإجابة يوم الجمعة ẹgbẹ́ ní sàràyé fún wa pé àsìkò báyìí àdúrà máa ń gbà ọkà ní àsìkò kan bẹ lójọ júmọ̀ tàdúrà máa gbà àmọ́kọ̀ fún pé àsìkò báyìí àdúrà máa gbà lójọ júmọ̀ olùlàmà tẹ́lẹ̀fù fi àdéhìsẹ́ àbí Musa alẹ́lẹ́ fi Muslim àwọn afẹ́ àyàpá ẹnu lórí àdéhìsẹ́ àbí Musa tó wà ní Muslim àkàáyésù káàlà fi yìí هي ما بين أن يخرج الإمام إلى أن تقضى الصلاة إمام مسلم وادث وقال لا تبسلنا أبي موسى يقول أسكوية tí ìmọ̀ bàtí wọ́n máa ti báyìí tàbí kí o tán àsìkò yìí ẹ̀rí làwọn afẹ́mí fi pé láàrin ìgbà tí ìmọ̀ bá jókòó yẹn tí ìmọ̀ bá ti kú túbà lọ́wọ́ bàtí bá jókòó yẹn àkọ́kọ́ máa tẹ́wọ́ àdúrà torí ọwọ́ àsìkò yìí nìkan lẹ́ ráyà sí nìkan gbogbo àsìkò yìí kò ráyà sí tàbí àrùn ní kò fèsì kàkí mẹ́mù wí ó di yíwa àwọn afẹ́ àmì àgbẹ́jọ́ wá ti tí nọ́mbà ti bẹ̀rẹ̀ ní ara mi ara ọkọ̀ àdébì ìsádọ́ àkàmbẹ̀ ó di yíwa sí àgbẹ́jọ́ àkọ́kọ̀ fún wa àti ìsọ́dọ̀ wa pé láàrin ìgbà tí nọ́mbà ti wọlé nígbà tó ti kírun tán ká lọ táǹkì yẹn so wọ́n ti bá bẹ ní ṣe é mẹ́bìlì mẹ́ tí wọ́n ti bá bẹ ní ṣe é mẹ́bìlì mẹ́ والله تعالى عالم نعم ساعة الإجابة ليوم الجمعة وما اختلفوا في حديث أبي موسى الذي لم في المسلم حيث قال فيه هي ما بين أن يخرج الإمام إلى أن يقضى تقضى الصلاة في كلمة فإن بعد أمساه وبعد أم ضعفه أما كان في حديث يفتر له أما كان في أسر له بولا تقول لكم حديث إمام مسلم دعوة حديث إمام مسلم دعوة كما في على إمام مسلم صحيح مسلم حديث يقولني ọlọ́wọ́ tá a fura yẹ wọn lọ́ba láàkín hiya indi sahih ọ̀sẹ̀ mi rahimah wọlé ọdún lọ́dọ̀ tèmi o àti sahih o tutu bàbá ní àti zọ ìfún máa mú lọ́pàá lè zọ àbí lọ́dọ̀ tèmi o ọláàkín indi kí sahih ọlọ́ tèmi náà sahih o nítorí ẹjọ́ gbà wá ìmáàmù muslim ni ó di eṣe o wájú àti ìmáàmù muslim gbà wá sahih o lọ́dọ̀ tèmi àwọn ìfàyílẹ̀ káwọn yẹn máa rí ààyè sí Buhari àti muslim ọ̀pá bọ́dì àti mistakes àárín ah, ah, ah, ọmọ ìdí ènìyàn ni wọ́n ọlọ́run òfin mistakes wọn imam buhari rahimahullah ọlọ sí iraq ìgbà yẹn àwọn afá àkójọ sí iraq púpọ̀ ni a ń pọ̀ ní amir mumini ní hadith ní bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ló sí bẹ́ẹ̀ wọ́n mú ẹ̀yẹ mẹ́wàá mú mẹ́wàá mẹ́wàá ẹ̀yẹ mẹ́wàá àwọn ìsinadẹ̀ àwọn mọ́tínú rẹ̀ ní bàbá rẹ̀ àdísì báyìí báyìí báyìí kílọ́fẹ́ tó parí ó ní àdísì yẹn ń bẹ àmọ́ bọ́ọ̀sì gbé kalẹ̀ yẹn ni alákọ̀ ìsinádì yẹn tó dáadáa báyìí báyìí ní ìsinádì mọ́túnlẹ̀ báyìí báyìí ó dàda gbogbo àwọn mẹ́wàá ló ọ̀hún gbogbo ọ̀dà ló ń pàtà náà Bukhari ó di oníbẹ̀rẹ̀ àgbà pé amir mumini ní tó mú gbà wáyé pé ọlẹ̀ wọ́n nínú àdíjì tó gbà wọ́n sọpọ̀ lẹ́yìn pé àníbì sọ pé àwọn tó wà lórí rẹ̀ lónìí ní hundred years to come kò sẹ́ni tí ó kù nù wọn mọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí wádìí àwọn tó wà ń bẹ̀ tó wà ń bẹ̀ tó wà lórí ilẹ̀ àsìkò yìí nítorí sọ̀rọ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí wádìí wọ́n bẹ̀rẹ̀ sí wádìí pé àwọn rẹ̀ ń fi tayọ hundred years ẹni tí wọ́n rí gbẹ̀yìn ní ẹni tó tó fẹ́ pé ninety seven years ni mùkẹ́lẹ́ mi kàdé seven years nínú àwọn tó wà lásìkò tí yàrá mi sọ ọ̀rọ̀ yẹn àtúntò pé tó máa ń jẹ ajúwà eh, àjẹbínú ajúwà tí wọ́n nínú àdìsọ lẹ́tí àti Buhari gbà nù tí máa ń ní odd number lójoojúmọ́ wọn ò ní sàṣìkọ́ràn wọ́n sì wẹ́ nìkan tí ń jẹ tí ń jẹ lẹ́yìn ìgbà tí wọ́n ní kó máa sàṣì bí ọba àrà wọ́n ní sàṣìkọ̀ràn lóòótọ́ ó di gbogbo ẹ̀ náà Imam Daraqutni rahimahullah ó wà náà wọn àfọ́ ní hadith àgbà tó dé gbẹ̀yìn wọ́n tó wá ní àwọn arí 24 hadith inú hadith imam bukhari tọ́lẹ̀ imam kúrò ní ọkọ̀rẹ́ ti gbogbo ara gbogbo hadith ẹ̀mú wáyé gbogbo ẹ̀lọ́fẹ́ lálàáfíà ní ẹ̀ gbogbo fún wọn ni ara ní gbogbo ara ìjọsí agbá 20 wọlé kú mẹ́rin ní ara o ẹ̀ ní ìmọ̀ dáadáa ń pa rẹ̀ lámì ìgbà náà ẹ̀mẹ́kú mẹ́rin ẹ̀gán wọlé ilé wọn fi gbẹ̀gbẹ̀ imam dáàrọ̀ kútó náà ìmọ̀ wọn náà fi di afáàlá

كده اه لأن إلى تضعيف فيه واهية àlàyé tẹ́ mú wá ń papọ̀ lẹ̀ yìí ọlẹ̀ ọlẹ̀ àlàyé pé hadith yẹn lẹ̀ àlàyé yìí náà lẹ̀ واهية wọ́n tó àyídò ó ṣe hàtì lẹ́yìn náà àsìkò ìgbẹ́gbọ́n tó gbà wá hàlì yẹn ó fi yẹ pé ó ní àlàáfíà لأن الناس المستمعون أكثر أكبر اجتماع في البلد على الصلاة مفروضة فيكون هذا الوقت في هذه الحال حريا لإجابة أكبر أسكو إيه أسكو ما بعد ما بعد له ذلك ليلة القدر بين نرو وبي لم يبينوا عن نبي النبي ما أنها من أهم ما يكون ولا ثقتك والله تعالى أعلم هذا ايه هذا يقول موبقات عليه وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام àfàbà ń kọ́ mọ̀ ń tí pẹ́pẹ́ mẹ́ni àbí mọ́sálásí ìtànà sàlámà ń bá pé ní kan tó kú káwà ní mọ́ tó kú ní mọ́sálásí yìí mo ka mẹ́rin tó bàlá yìí pé àlọ́ ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n fi bí àyíké ní ẹgbẹ́ kò ní pé ẹ̀ka gbogbo rẹ̀ mẹ́rin olùgbọ́ pé àwọn àbáyẹn lè mú àdìsí pé ní mọ́nà àtọ́ àlọ́ ìjẹni bóò láti aṣọ fún òye àdìsí yìí o. àti àwọn àkọ àdìsí yẹn ọ̀sàrà yìí pé ní ẹgbẹ́ ní ẹgbẹ́ akakida kan yi bayiri oye akakida kan bẹ̀rẹ̀ ní asma olúwa mílẹ̀ kitab wa sunna àwọn ilé ìṣọ́ ọlọ́wọ́ ọba ojú 99 lọ àwọn tó sì fi rí wa bẹ́ẹ̀ ọ̀pọ̀ inú àdúrà tálẹ́bí ní ká máa ṣe tẹ́bá kírun tán ọlọ́mọ inni abduka bina abduka bina amatika nasiyati biyadik adlu fiya أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استعثرت به في علم جيب عندك تقعوا من بيتلهم في الدنيا كذا ودي أنت جعل قرآن ربي قلبي ونور بصري وجلاء عضبي وذهاب عمي ìrìnàfẹ́ ọkọ̀ mi bẹ̀ irú ọkọ̀ tó pọ́pùlà ọkọ̀ yìí pọ́pùlà àmá kò sí ní ọkọ̀ tó máa kàí tọ́yìb ọkọ̀ lọ́wọ́ bá ní tọ́yìb innal láàkín tọ́yìbun wala yaqbal wítìr ọlọ́ọ̀kọ́lọ́ jẹ́ wítìr abdul wítìr àbákò sínú nàìjíríà ní ṣe ìnàlá wítìr ní yuhibbul wítìrà jamilu kò sínú ọkọlọ́ọ̀bá ìnàlá jamilu nàbí yuhibbul jimal gbọ́ àwọn ọkọ̀ báyìí pọ̀ báwọn sọ pé kò sínú nàìjíríà ní ṣe which means ó kọ́ ọlọ́ọ̀bá ju nàìjíríà yẹn lọ́rì àwọn ọkọ̀ mi sì wà nínú nàìjíríà yẹn tí ò sẹ́rì fún bí sọ́bù tọ́lọ̀ nípa ẹ̀ sọ́bù lọ́bìnú àfà hasan ó ti ń wo pé ah, ọ̀fẹ́ wù jáde jáde fún mi máa wù jáde fún mi kí n tó sọ dáwọn àfà sọ àtàwọn àfà nù ó di ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ mẹ́lẹ̀ kí n ṣàwọn èèyàn ó di ah, mi ò wíbẹ̀ o mi ò wíbẹ̀ o bá wíbẹ̀ bàbá ni mo sọ búra bí wá sókè láti ní wọ́n lọ sọ báwọn ó ní bàbá ni mo sọ tí wọ́n fi gídá kún un

mo rí tíra yìí tíra yìí wà lórí mi jìsì kí tó wá lọ kí tó wá rí kí tó wá tọpọ̀ mọ́ra bí fifty tó yàgbà tírí tírí rí láti mọ́ra wọn. gbogbo ẹ̀ yóò tún mú kọ wá yóò bùn lẹ́sẹ̀ rẹ̀ yóò mú kọ wá ibẹ̀ mo ti rí ewì tíra tọ́yì gbogbo ẹ̀ mo ti bẹ̀ mo ti rí pẹ̀lú àwọn ẹ̀rí tó wà pẹ̀lú ẹ̀ òdi wa àwọn ọkọ̀ mi ìlẹ́rìí òmú wa ó yẹ àwọn ọkọ̀ ìjọ ń pè lóko ọlọ́ọ̀bà eléyìí kò sẹ́rì fún ọ eléyìí kò sẹ́rì fún ọ eléyìí kò sẹ́rì fún ọ. ọ̀sùn kó àzùmọ̀ náà wá ní ìtòsílẹ̀ ní pé ní wọ́n ní wọ́n máa ń ṣe àwọn àdúrà nínú Ramadan wọ́n máa ń ṣe káàkiri ní ìjọ wọn ṣe káàkiri so wọ́n wá débẹ̀ wọ́n máa ta ayélujọ ní mọ́ ayélujọ ní mọ́ àti yága ní ìmọ̀jì ní yága ní ìmọ̀jì so nígbà táwa wọn náà fẹ́ rí bílù ìkíni ìtìrà yẹn wọ́n á ń tẹ ẹ̀yìn ẹlọ́sàn àtọ̀jẹ́sì táwọn rí bílù táwọn sọ̀tọ̀ kí ni náà jẹ́ rí ju pé ní inú Ramadan bẹ́ẹ̀ ń lọ ṣe àdúrà sí àbíkẹ́ pé látàwọn èèyàn nínú mọ̀ pé kò sí sí láìpẹ́ ń bẹ̀ ẹ̀yìn rẹ̀ kẹ́yìn àdúrà sí àbíkẹ́ ìtagbọ́ àti àkàrà ẹ̀yìn kan wà fún wa ní oúnjẹ ìta hmm. àmọ́ eléyìí ìdàlélù bẹ́ẹ̀ ń ta àti yága ní ìrìnàjò ní gbogbo ilé ìta tó máa máa dá lórí gbogbo ẹ̀ eléyìí ò ní ìta yọ kúrò bẹ́ẹ̀ àfàkàbà dìde ọba kí ni mo sọ àwọn olójó kò ní gbọdọ̀ àwọn ìtàbà ẹ̀rà ó sàfẹ́ da nípa ìrù ní <laughs> tòun bá ní tó bá di ọ̀la ọ̀la sunday pẹ̀tọ̀ káà ní jíjẹ wa mú ẹ̀rí wa wá. Ìtọ́lá ọ̀la tọ́lá yìí. Tọ́ta kó. Ṣé ọ̀la yìí ọ̀la ti ọ̀gbọ̀n? Ọ̀la yìí. Tó ẹ mú àdìgbà àwọn ìdàlẹ́ nínú kàìrà lọ. Mm. àmì kò bá ṣe àmì. Máa fi náà wọn àwọn ìdàlẹ́ kàìrà ti ìsọ nínú ìdàrílọ̀ kàrírà rí pé ọlọ́ọ̀bá sàtàlátò fún Muhammad látàlátò fi tẹ́lẹ̀ tí àánú ró fi tẹ́lẹ̀ àánú ọlọ́ọ̀tàn lákẹ́ẹ̀fẹ́ láìláì tọ́lọ̀ sọ fọ́nù kan pé lọ́kàánà báàrù mìdára kalmáti rẹ̀ kalmà ọlọ́ọ̀bá ni ráàmù ọlọ́ọ̀ ọlọ́ọ̀bá táwọn yẹn dì tẹ̀mímù ọ̀n dì lọ́yẹ̀ káma ṣe sọ̀rọ̀ lọ́dọ̀ mi sẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ mi ti ọba tó àná ọ̀dọ̀ kẹrẹ táwọn ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ yìí kọ̀ bá ẹmú yìí lọ fún wọn tí wọ́n mú dàlọ́ kẹrẹ ọ̀gbìn kújọ táwọn dàlọ́ kẹrẹ ti kẹ́ mú lọ kẹ́ fi hàn lù dàlọ́ kẹrẹ ti kódà kó ti tọ́ lọ́wọ́ ni. àlàyé wa ń bẹ̀ wọ́n lè lọ pé bí mo sọ àti kẹ́ mú dàlọ́ kẹrẹ ti hàn lọ tí a ti mú mọ́ra wa ń tẹgbẹ́ wọn ká dàlá ìlú ẹni bí uh, olókùdé bí olókùdé wọn ti máa ká lù wọn lọ pé jù tí wọn ti máa lù àwọn yẹn wọn ni ọmọ olókù fifty fifty naira wọn ta dàlá ìlú kọ̀ọ̀kan pé afáànájí mọ ọmọ olókù mú dàlá ìlú hundred àbájí ẹ̀rẹ̀ uh, ìkíni mú dàlá ìlú hundred gbogbo wọn ká bí one thousand dàlá ìlú wọ́n bẹ́ẹ̀ ka ẹ̀yọ̀kan náà wọn kà wọ́n ẹ̀yọ̀kan ti gbé gbogbo ẹ̀ kéwì ẹgbẹ́ one thousand náà wà fún alẹ́ ẹ̀yọ̀kan <coughs> ibi jìbìtì ti bẹ̀rẹ̀ nìyẹn ó di yẹ wà kọ́ náà wà kó sànù wa so ẹ mú lọ ẹ mú lọ fún ẹ mú lọ fún ẹ mú ìgbàlẹ̀ ní dàlẹ́ lọ ẹ mú tíra yẹn lọ tíra yẹn ń sọ péjì tó wà ní dàlẹ́ lọ kàìláàtì wa wàá dùnmọ́ mi jù ní pé kí wàá ṣe dàlẹ́ lọ kàìláàtì náà tẹ̀lé kan kódà ọlọ́wọ́ yẹn ọ̀rọ̀ yẹn wà mẹ́ gbígbé mo wò ó dáadáa ni. di bó ṣe rí nìyẹn tọ́tọ̀ ní kò sọ̀rọ̀ kó ní yọ àgbà kí wàá délẹ̀ kó má rí ọ̀rọ̀ yẹn. wa àmẹ́lẹ́ èyí tí wà rẹ̀ ọ̀dá tó mọ̀ orí tó mọ̀ ń pa àrùn tó tó wà rẹ̀ dá ìwà rẹ̀ dá fún ara rẹ̀ ni àìmọ́ ń pa olórí yóò kó báwọn ìfọ́pọ̀ àmẹ́jọ́ pé fáàdì lẹ́yìn náà àmẹ́ pé fáàdì ní ìwà rẹ̀ ọ̀dá àwọn ọmọ nǹkan sílẹ̀ pẹ̀lú àti ìjọba pọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ìṣẹ́ pẹ̀lú fáàdì àìsí irú àwọn ọ̀rọ̀ bíi pé ẹwúrú sẹ́dínà Abu Musa sẹ́dínà Abu Zarr Gifari rahimahullah olùkọ́ ọlọ́ọ̀mà ni kí ni wọ́n ń pè ní jíjẹ́ pẹ̀lú jùlọ lókọ̀ rẹ̀ àbí kí ni wọ́n pè ní Abu kí ni wọ́n pè ní Zarr nítorí wọn bí ọmọ náà gún àbúzẹ́rì lọ́fẹ́ wọn nǹkan fún yàn òṣùwọ̀n fún yàn bíi rice àwọn incense ọwọ́ abalẹ̀ ọwọ́ alẹ́kò tó ń kí lọ́fà olóòwò fẹ́ kí wéètì yẹn kún wéètì tó wọn ó mọ̀ ní kó ń di ẹ̀rú ẹ̀wù bí táwọn tí wọ́n bá wọn bàdé àmọ́ níbi tí wọ́n pẹ́ àbúzẹ́rì mẹ́jì olóyè méjì tó yọ a week bó lè jẹ́ èèyàn ńlá tó yẹn má jẹ́ olórí náà ojú má jẹ́ kówó ọmọ òrukàn lọ́wọ́ ìwà wíìk àbí sọ fún bá má jẹ́ olórí lórí èèyàn méjì wọ́n pín èèyàn méjì wọn ni ah, ìwọ làmì ìrọ̀ mọ́jẹ́ torí wa àbí sọ fún ìwà àǹtà dọ̀